وكل بيعة ضلالة وكل ضلالة في النار أكي وقوة يوم ياوتي ينبوع لوري مجموعة في السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àdéhùn tí agbára wa ṣe níbi àdárùsù wa ti alákọ̀ọ́kọ́ níbi àṣírọ́tú ànàbàwíyá àṣàrífà nípa ìtàn ànábì sallallahu alayhi wa sallam tí ìfi jẹ́ ìtàn àbìyẹn a sọ fúnra pé lónìí ààbọ̀ sínú ìtànàbì sallallahu alayhi wa sallam lẹ́yìn tí a ti ṣàlàyé fún wa nípa àwọn tìsíwájú kí ni pàtàkì kámẹ̀ nípa ìtàn ànábì sallallahu alayhi wa sallam ìtàfi bá a sọ̀rọ̀ níbàámu pẹ̀lú tírà kan tí Sheikh Albani rahimahullah tí wọ́n ṣe wọ́n sọ ní sahihu sirati nabawiyya pé àwọn èyí tó lálàáfíà nínú sírà ànábì sallallahu alayhi wa sallam ibẹ̀ náà ni a ti mú àwọn àlàyé azùmọ̀yọ̀ àwọn àyọkà tí a máa kà fúnra wa alákọ̀ọ́kọ́ náà tí a kọ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa nasabu nabi sallallahu alayhi wa sallam ìran anabi sallallahu alayhi wa sallam tabalawo a rí pé ìran anabi sallallahu alayhi wa sallam kẹ́bù sí wà nínú àkọọ́lẹ̀ kẹ́bí allah subhanahu wa ta'ala sọ pé allahu a'lamu haythu yaj'alu risalata in an'am aya 124 ìpè Allah subhanahu wa ta'ala òun ló nímọ̀ ní púpọ̀ jù nípa ààyè tí máa gbé ìránṣẹ́ rẹ̀ sí ààyè ó nípa ẹni tí máa fi sẹ́ràn so ẹni tán tí Allah subhanahu wa ta'ala bá fi sẹ́ràn náà òjíṣẹ́ yóò jẹ́ pé èèyàn kan ni tó jẹ́ èèyàn bíi tó jẹ́ ìpìlẹ̀ nínú ìlú tí ó bá ti fẹ́ ránṣẹ́ jẹ́ pé ìdílé ni ìdílé abiyì ni yóò ti wá òun náà ló fà á tá a bá lọ wò níbi hadith kan tó wà nínú Sahih Bukhari nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n lọ sí <clears throat> ah, nígbà tí Iraq ní ọba ìlú Rome tó bèè lọ́wọ́ Abu Sufyan ah, àwọn ìbéèrè oríṣiríṣi ló bèè lọ́wọ́ Abu Sufyan nípa anabi sallallahu alayhi wa sallam nípa àwọn mùsùlùmí inú bèèrè tó wá bèèrè jọ yẹn tá a fẹ́ ló ń bẹ̀ ni pé qala kayfa nasabuhu fikum gbé ẹnjẹ ló dìde tó pe àlànàbì nù yín báwo ni fámìlì bóò ìran rẹ̀ ṣe rí nù yín qala huwa fina dhu nasab pé á ah, lóòótọ́ òun ìgbà èèyàn tó níran ni ọmọ níbi níran ni ó wá ní àti ilé tó lọ́lá ilé tó láàmì nínú ìlú ni so ìrákìlì wá fún wa lésì pé kàdálíkà rusul tub'athu fi ansabi qawmiha wà ní bẹ́ẹ̀ ṣe wíyí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn òjíṣẹ́ gẹ́gẹ́ bí táwọn mọ̀ nínú àwọn tírà àwọn tó ti kọjá pé àwọn òjíṣẹ́ sábà ara wọn wọ́n máa gbé wọn jáde fi ansabi qawmiha wọ́n máa gbé wọn jáde ayé fi aqramiha ahsaban wa akthariha qabila salawatullahi alayhim gbogbo àwọn òtítẹ́ tí Allah subhanahu wa ta'ala máa ránṣẹ́ yóò ràn wọ́n ṣẹ́ láti yóò gbé wọn dé láti àwọn tó bá ní àpọ́nlẹ́jù àwọn tó bá ní ìjù nínú àwọn ìdílé tí wọ́n bá ń bẹ ní àsìkò yẹn ni so eléyìí tá a fẹ́ ló ń bẹ̀ ni pé ìdílé anabi sallallahu alayhi wa sallam ìdílé abiyini ìdílé tí ó jẹ́ pé kò ṣeé fi ọwọ́ tì sẹ́yìn nínú àwọn ìdílé maka ni nígbà tí wọ́n fi bí anabi sallallahu alayhi wa sallam so látara bẹ́ẹ̀ a rí pé kí wá ní orúkọ anabi sallallahu alayhi wa sallam òun náà ni muhammad bin abdullah bin abdulmutalib ìran anabi sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ wọ́n pín sí ọ̀nà mẹ́ta nípa ìran rẹ̀ látòrí abdullah tó jẹ́ bàbá anabi sallallahu alayhi wa sallam látòrí anabi sallallahu alayhi wa sallam tí tó fi dérí adnan so eléyìí kò sí apá ẹnu bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ pé ìran tó ó correct láti orí anabi sallallahu alayhi wa sallam dé orí adnan ẹlẹ́ẹ̀kejì òun náà ni látòrí adnan tí tó fi dé anabi ibrahim eléyìí ìyapa ẹnu wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ah, àwọn kóra dún bẹ́ẹ̀ pé àwọn olè sọ̀rọ̀ kan pa rẹ̀ pé ah, ìran anabi tí tó fi dé ibrahim bẹ́ẹ̀ ṣe pa láwọn bá bá rẹ̀ yìí o ìpè ah, kò fi kò dáni lójú pé àwọn kóra dúró lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó wà lórí ọ̀rọ̀ ìran anabi sallallahu alayhi wa sallam òun náà ni àwọn tí wọ́n sọ̀tàn ẹ̀nà anábì sallallahu alaihi wasallam tí tó fi délé anábì adam tán bẹ̀rẹ̀ sí kan bàbá bàbá rẹ̀ so eléyìí àwọn onímọ̀ ni kò sí èméjì ń bẹ̀ pé àwọn àṣìṣe ó wà ń bẹ̀ láti pé kí n wá kà tí tó fi dé ibẹ̀ yẹn so èyí tí ó tí ò sí yàpọ̀ ẹnu bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ òun ni wọ́n ní òun ni muhammad bin abdullah bin abdulmutalib bin hashim bin abdulmunaf bin Kusai bin kilab bin murra bin ka'ab bin lu'a bin galib bin Fahan بن مالك بن ند بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان so ibi adinani yìí òun náà ni ò sí apẹ ẹnu ń bẹ látọ̀dọ̀ àwọn onímọ̀ pé àwọn ìran baba ńlá anabi sallallahu alayhi wa sallam ni adinani táwa ń sọ yìí wà wúwa min waladi ismail la muhalata ala ikhtilafikum so eléyìí kò sí iyèméjì ń bẹ ẹ̀sìn bá a ní sí lórí ìyapẹnu tó wà láàrin pé kam bainahuma ipe bàbá bàbá mélòó wà láàrin Adnan àti Ismail yìí so ìyapẹnu wà ń bẹ lóòótọ́ kò sí èméjì ń bẹ àmọ́ kò sí èméjì lórí pé àrọmọdọ́mọ anabi Ibrahim òun ni Adnan anabi Ismail òun ni Adnan tawi so àti ìran anabi sallallahu alayhi wa sallam ó dé ọ̀dọ̀ anabi Ismail ó tó wá dọ́dọ̀ anabi Ibrahim alayhi salam gẹ́gẹ́ bí ó sì fẹsẹ̀ rìn lẹ́ ń bẹ so eléyìí òun náà ni tá a bá ń kà pé ìran anabi sallallahu alayhi wa sallam so anabi sallallahu alayhi wa sallam wọ́n gba ìgbà látọ̀dọ̀ rẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní kharajtu min nikahin walam ukhraj min safa anabi ní sallallahu alayhi wa sallam ó lóun jáde láti ibi nikah yàní wọ́n sì gbéyàwó òun wọ́n fẹ́ ìyá òun ní zulọ́kà ni yàní wọ́n fẹ́ ìyá òun ní ọ̀nà halal ni walam akhruj min safa min ladun adam ila an waladani abi wa ummi wàlàm yusufni min safahil jahiliya ti ṣe anabi sallallahu alayhi wa sallam ó ní òun jáde látara nìkan ni wọ́n so igi ìyá àwọn gbájú kan tó bí òun ni wàlàm akhruj safa kí ó jáde látara zina ó ní miladun adam látòrí ànábì adam tí ń bọ̀ ìran tí ó bí ànábì sallallahu alaihi wasallam látòrí ànábì adam títà bí ànábì sallallahu alaihi wasallam kò sí ẹ̀gbin kankan kò sí ọ̀nà zina kankan bẹ́ẹ̀ wàlàm yusuf ní min safahi jahiliyati shay fa ànábì sallallahu alaihi wasallam ó nínú àwọn wa jahiliya nínú àwọn wa tí ó dá nínú àwọn zina tí wọ́n máa ń ṣe ní jahiliya nínú àwọn wa burú ó ní kò sí kankan tó ta bá ìran òun bẹ́ẹ̀ so eléyìí ó túmọ̀ pé ìran tí ànábì sallallahu alaihi wasallam ìran tí ànábì ti jáde ó túmọ̀ pé ìran tí ó lọ́lá ni ìran tó lálàáfíà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó wà nínú Sahih al-Bukhari látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní ó ní bu'ithu min khayri quruni bani adam anabi ni wọ́n gbé òun dìde láti èyí tó fi ń lóore jù nínú àwọn centuries tí ọmọ anabi adam ti ń lò láyé qarnan fa qarnan hatta bu'ithu min al-qarni alladhi so uh, anábì sallallahu alayhi wa sallam ó ní bí sẹ́ńtúrì uh, ṣe ń gorí sẹ́ńtúrì bí bó ṣe lóore sí títí tó fi àrígbà tán gbé òun dìde pé kọ́dùn tòun tán wá gbé òun dìde yìí òun náà ni ó fi ń lọ́lá jù nínú uh, àwọn sẹ́ńtúrì so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa nínú hadithu mi nínú hadithu wasilatu bin al-asqa ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé inna allah astafa min waladi ibrahim ismail ó ní Allah subhanahu wa ta'ala ó sa Ismail lẹ́sà nínú àwọn ọmọ Ibrahim alayhi musalam ó ní wastafa min bani Ismail bani Kinana inú àwọn ọmọ àrọ́mọdọ́mọ anábì Ismail ó tún wá sa àwọn àrọ́mọdọ́mọ Kinana ó sa àwọn lẹ́sà nínú àwọn ọmọ àrọ́mọ anábì Ismail wastafa min Kinana Quraishan ó ní ó tún wá sa ìran Quraish ó sàálẹ̀ sáà nínú àwọn bani kinana ó ní wastafa min quraish bani hashim nínú àwọn quraish kuma allah subhanahu wa ta'ala tó wá yọ àwọn bani hashim ó tún yọ àwọn eléyìí náà jáde wastafa ni min bani hashim ó ní allah subhanahu wa ta'ala wá yọ mí ó wá dá mi sàálẹ̀ nínú àrọ́mọdọ́mọ quraish so eléyìí òun náà ni ó fi yé wa ipe anabi sallallahu alayhi wa sallam ibi tí anabi sallallahu alayhi wa sallam ti ń bọ̀ ń bọ̀ láti ibi àtọlẹ̀dọ́lẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam anabi ń sọ fún wa nínú hadith mi tó lálàáfíà ó ní ana sayyidu waladi adam yawmal qiyama wala fakhar anabi ní òun tẹ́ ó ní òun ní aṣíwájú àwọn gbogbo ọmọ anabi adam yẹnyẹn yàní òun lòó síwájú wọn tó bá di ìjọ ògbédè alkiyama ó ní wàlà fàkàrù ó ní kò sì sí iyèméjì bíi níta ń sọ yìí látara àdé eléyìí òun ni nígbà tá a ti mọ orúkọ ànábì tá a ti mọ fámìlì rẹ̀ tá a mọ ibi tí ó ti ṣẹ̀ wá so ìgbó wa ni bíbí ànábì sallallahu alayhi wa sallam maulidu rẹ̀ ìgbà wo ni wọ́n bí àsìkò wo ni wọ́n bí àbáwo eléyìí a rí pé ànábì sallallahu alayhi wa sallam òun gan fúnra rẹ̀ ó ti sọ fún wa nínú hadith rẹ̀ tó wà ní sahih muslim ní hadith tó lálàáfíà ìpè lárúbáwá oko kan hadith yìí hadith Abu Qatada ni ó ní anna a'rabiyyan ó lárúbáwá oko kan qala ya rasulallah ó ní ìròjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ma taqulu fi sawmi yawmil ithnain kí ni nǹkan tó fẹ́ sọ fún wa nípa ààwẹ̀ yawmil ithnain tá a máa rí ọ tó o máa gbà ní gbogbo ìgbà yẹn kí ni tó fẹ́ sọ fún wa ń bẹ̀ ànábì ní dhaka yawmu wulidtu fihi wa unzila alayya fihi ó ní ọjọ́ tẹ́ rí lọ́jọ́ mọ́ndé yẹn òun náà ni ọjọ́ tí wọ́n bí èmi ànábì sallallahu alayhi wa sallam wa unzila alayya ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ mọ́ndé yìí òun náà ni ọjọ́ tí wọ́n sọ Uh, ìrántí tí wàá yìí sọ̀kalẹ̀ fún mi ànábì sallallahu alayhi wa sallam ó túmọ̀ pé jẹ́ ọmọdé wọn bí ànábì ìjọ tí jibril ọkọ̀ yọjú sí ànábì uh, sallallahu alayhi wa sallam ní gáàrú hira ọjọ́ yẹn náà jẹ́ ọjọ́ monday so ànábì ní ọjọ́ yẹn òun náà ní ọjọ́ tí òun fi máa ń gba àwẹ̀ so sunna anabi sallallahu alayhi wa sallam òun ni ká gba àwẹ̀ ní ọjọ́ monday ìyẹn wàá túmọ̀ pé káwọn náà wa wò pé tọ́ ìjọ́ òun ni wọ́n bí èmi náà kémi ni omu kí n wá sọ di àwẹ̀ so eléyìí àsìgbọ́ ni àwọn sọ̀hábà àgbọ́yé wọn pẹ̀lú ọjọ́ tá ànábì sọ yìí òun náà ni pé ìjọ mọ́ndé yẹn ó di àwẹ̀ súnà gbogbo àwa tí a bá ń jẹ́ ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam a ti mọ ọjọ́ tán bí sallallahu alaihi wasallam so ọdún wo òun náà wá ní ọdún tí wọ́n bí sallallahu alaihi wasallam wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ní ọdún kan tí à ń pè ní amul fil ọdún elérin kí ni ọ̀rọ̀ kí ló ṣe lórí ọdún elérin yìí ìtàn ó fi rinlẹ̀ pé gẹ́gẹ́ bó ti wà nínú suratul fil a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول في الله سبحانه وتعالى رؤي ntí òun fi ojú àwọn ìjọ elérin tó ń fojú wọn rí àwọn wo ni ìjọ elérin arákùnrin kan tí à ń pè ní Abraha ní ìlú Yaman ó jẹ́ eléri fún wọn gbà ó jẹ́ ọba ó jẹ́ ẹni tí gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń pé tì ó wá ní àyè kan táwọn èèyàn máa ń wá bẹ́ẹ̀ lọ́dọọdún wọ́n máa jọ́sìn níbẹ̀ wọ́n máa ṣe kátàkárà ń bẹ̀ so nígbà tí ó wá rí pé àwọn èèyàn ń lọ ká àwọn báwọn èèyàn ṣe ń lọ àyè yìí ní Yaman náà làwọn èèyàn ń lọ Kaaba tí àwọn àlọ́jọ́sìn bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń ṣe gbogbo ìjọsìn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún wá wò pé ọ̀nà wo lòun lè gbà tí èrò tòun fi máa pọ̀ wá ní á ah, òun lọ lè wó kaaba ni. sọ arákùnrin wa gbéra láti Yaman pé òun fẹ́ lọ lè wé òun fẹ́ lọ lè wó kaaba ìgbà tí Abraha tí ó dé bẹ́ẹ̀ wípé òun fẹ́ wó kaaba ó dé pẹ̀lú erin erin ló àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọ́n gun erin láti pé káwọn fi wó kaaba sọgbà tó wá débẹ̀ àwọn tó wà ní maka lọ́jọ́ kìnìyà lọ́jọ́ gbà yẹn abu abdulmutalib tó jẹ́ bàbá bàbá anabi tó jẹ́ kó ní eléré àwọn kòrèṣì ń gbà wọn kò ní agbára kankan láti ṣe ó kàn sọ fún abraha ó ní kó jẹ́ kó wọn kó àwọn rànkúnmí wọn kó níbẹ̀ ìpè inna lilbayti rabban yahmi wa ana rabbul ibil ìpè ọba e, ilé tó fẹ́ wó ìkàbà yìí ó ní ọba tí ń sọ pé fílẹ̀ ó lọ́ba tí ń sọ wa ana rabbul ibil pé èmi tó rí o èmi ni rọ́bùl ibn èmi mo ní àwọn rànkúmí yìí so jẹ́ kí mi ó kó rànkúmí mi kó mbẹ́ so látara ìdílé ìgbà tí arákùnrin yìí wá súnmọ́ káàbà láti pé òun fẹ́ wó káàbà ni Allah subhanahu wa ta'ala wá fi dára tó jẹ́ pé ara náà ò ní parẹ́ tá a máa ka nínú alukur'an Allah subhanahu wa ta'ala máa ń pè alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil òórí bí ọlọ́wọ́ ọba rẹ̀ ṣe ṣe pẹ̀lú àwọn ìjọ ẹlẹ́rin alam yaj'al kaydahum fi dalil ìjọba rẹ̀ náà kọ́ ló sọ ète wọn ló sọ ọ́ di ànùmọ́ wọn lọ́wọ́ وأرسل عليهم طيرا أبابيل وراهم يسوى ني أو نيرارا يعني تاو يواجوا ترميهم بحجارة من سجين وابا سجوا ني أكو يعني أكو تيوانتي سونجنا أكو لا ترانا وابا سجوا ترميهم بحجارة من سجين وجعلهم كأسم معقول وصوان دي باتي بي كوكو تي أنا باجيكو بس يقارنوا so eléyìí ọdún yìí ó wá ṣe déédéé ọdún tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam so látara délé láti pé tá a bá ní ọdún wo nábí ànábì á ní wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam ní ọjọ́ monday ní amulfil yàní wọ́n bí ní ọdún elérin inú ọdún erin so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí pé ànábì sallallahu alayhi wa sallam lásìkò yìí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa wà nínú oyún gbà yẹn àwọn kan ní lẹ́yìn oṣù mẹ́rin tí ìṣẹ̀lẹ̀ wọn ṣẹlẹ̀ ní so àwọn kan ní ó ju oṣù mẹ́rin lọ àmọ́ fẹ́ ló bẹ́ẹ̀ náà ni pé nínú ọdún yẹn òun náà ni wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ọjọ́ yìí òun ni wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ní ọdún yìí a rí pé bàbá anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ abdullah ìgbà tí anabi sallallahu alayhi wa sallam wà nínú oyún òun náà ni bàbá rẹ̀ ti kú tó jẹ́ pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ yatim ó jẹ́ ọmọ òrukàn láti inú oyún ni so nígbà tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ẹni tí anabi sallallahu alayhi wa sallam wà ní ọwọ́ rẹ̀ tí ń ṣe ìtọ́jú anabi sallallahu alayhi wa sallam òun náà ni bàbá bàbá rẹ̀ tí ń jẹ́ Abdul Muttalib òun ní tọ́jú anabi sallallahu alayhi wa sallam so òun náà ló fà tó jẹ́ pé tán bá ń dákọ rẹ̀ wọ́n sọ pé yẹtímù Abdul Muttalib pé ọmọ òrukàn Abdul Muttalib so eléyìí òun náà ni ó fi yé wa pé ọmọ ẹni tán pè lọ́mọ òrukàn nínú àwọn èèyàn òun náà ni ẹni tí ò bá ní bàbá láyé ẹni tí ààrẹ bá kú kìí sọmọ òrukàn torí pé nínú sẹ̀ríà iye bàbá náà ni kó wá jíjẹ ààrẹ ni tí ó wá jíjẹ wíwá mímu fún àti tí ó wọ̀ tí ó máa lò òun náà ló fà tó jẹ́ pé kí ni tó fi jẹ́ ọmọ òrukàn so àmọ́ látara yìí pé bàbá rẹ̀ ò sí àwọn náà fi ń pè ní yetim abdulmutalib káwọn máa ṣe àṣe yìí pé ẹni tí ọmọ rẹ bá kú tíyà rẹ bá kú nìsín àmọ́ ní ah, ọmọ yìí o ọmọ òrukàn ni o so eléyìí kìí ṣe ọmọ òrukàn nínú ìdájọ́ sharia so gbà tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam anabi gẹ́gẹ́ bí ìṣe àwọn larubawa ipe àwọn larubawa tó bá bímọ ẹni tó bímọ kìí sábà fún ọmọ ìyẹn lọ́yàn. wọ́n lọ gbé e fún àwọn tí wọ́n máa káyàn fún ọmọ lọ́yàn ni so nígbà tí wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam nwa gbé ànábì sallallahu alaihi wa sallam gbé kó ń lé láti pé kíni láti pé kí wọ́n lọ fún ànábì sallallahu wa sallam ní ọ̀yàn àkọ́kọ́ ẹni tó kọ́ fún ànábì sallallahu alaihi wa sallam lọ́yàn òun náà ni wọ́n ń pè ní Suwayba tó jẹ́ ọmọ tó jẹ́ ẹrú fún Abu Lahab tá a sọ yìí òun ni ó jẹ́ ẹrú fún Abu Lahab tí Abu Lahab ó bọ́kun ẹrú lọ́rùn ẹ̀ so òun náà ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ni ó kọ́kọ́ fún ní ọ̀yàn so lẹ́yìn ìgbà yẹn <clears throat> òun náà ni wọ́n á gbé anabi sallallahu alayhi wa sallam wọ́n á gbé e lọ sí ọ̀dọ̀ arábìnrin tí ó gbajúmọ̀ yìí ni tí a mọ̀ sí Halima as-Sa'adiyya wọ́n gbé anabi sallallahu alayhi wa sallam lọ sí ọ̀dọ̀ rẹ̀ so anabi ó bẹ̀rẹ̀ sí múyàn lọ́dọ̀ Halimatu as-Sa'adiyya anabi ó bẹ̀rẹ̀ sí lo ìgbésí ayé rẹ̀ níbẹ̀ láti kékeré títí tí anabi fi pé ọmọdún mẹ́rin ní ọ̀dọ̀ Halimatu as-Sa'adiyya so lẹ́yìn eléyìí lẹ́yìn ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ pé bóyá ibẹ̀ láti bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ torí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ní àlàyé nínú ni tó ní pé kaka ó ní yóò ní bùkátà sí ká sọ̀rọ̀ nípa tí Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an tí ó fi gbé àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó fi gbé lẹ́sẹ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe sá nàbí sallallahu alayhi wa sallam nígbà tí anábì fi wà ní ọ̀dọ̀ Halimatu as so ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni Allah subhanahu wa ta'ala sọ fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní inú suratu Sharh Uh, nínú alam nashrah laka sadrak so sura yìí á sọ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ uh, àti àlàyé tí allah subhanahu wa ta'ala tó ṣe fún wa nípa uh, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì tó ìgbé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn òun náà ni wọ́n gbé ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n dá padà sí ọ̀dọ̀ màmá rẹ̀ aminatu bintu wahab so ìgbà tí dákọ̀ àtàdàkọ̀ sọ́dọ̀ màmá yẹn kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ògbélé yìí òun náà ni a tún máa sọ fúnra wa insha tó bá di èyí tí ń bọ̀ ní ẹ̀yìn lẹ́yìn ní ìjọ mẹ́jọ àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n sọ sàlékún àgbéyẹ̀sìn rẹ̀ fún wa hadha wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk